mo kì í káàbọ̀ sí àjà àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n tún yáyá bọ́ síta ní ìlú Abẹ́òkúta láti bá ìlú mọ̀ọ́ká agbóhùnsáfẹ́fẹ́ àti agbáṣà pọ́ńtì èdè Yorùbá lárugẹ ni ìyẹn Adéjọkẹ́ Ṣómóyè tí gbogbo ènìyàn mọ̀ sí ẹwà èdè lárugẹ níbi ìṣe rẹ̀ kan eléyìí tó ṣe ní ìlú Abẹ́òkúta tó pè ní àṣálẹ́ àṣà níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn péjú pésẹ̀ sí àwọn ọba aláyé àwọn òṣèré orí ìtàgé olórin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Adéjọkẹ́ ẹwà èdè kò ṣàìsọ èdè pàtàkì tí ó ṣe ṣe àgbékalẹ̀ yìí àti ọjọ́ iwájú rere tó ní lórí ìpinnu àti ìran rẹ̀ ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀. pàápàá jùlọ àwọn ọ̀dọ́ wa wọ́n máa ti rí ohun tó dára tó rẹwà nínú èdè àti àṣà wa kì í ṣarúgbó nìkan ló ń tọ́jú èdè ẹ̀rí pọ̀dọ̀ ni mí ẹlẹ́dàá mi dáadáa ó dẹ̀ tún fi ẹwà kẹ́ mi ṣùgbọ́n mo tún ń tọ́jú èdè àti àṣà yorùbá ohun tí mò ń gbìyànjú àti sọ ni pé o lè o lè dára o lè rẹwà o lè máa rámú o lè kàwé ṣùgbọ́n má gbàgbé èdè àti àṣà ẹ kò jù bẹ́ẹ̀ lọ ẹ ṣé ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká lórí ayélujára ni wọ́n ti ń sọ fún gbajúgbajà òṣèré ni Abdulateef àti aya rẹ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó wípé Latif má ṣe sọ wípé ó rẹwà ju aya rẹ̀ Adébíyìnpé lọ nítorí wípé ó rẹwà lótìtọ́ ṣùgbọ́n Adébíyìnpé rẹwà púpọ̀ ọ̀rọ̀ yìí ló jẹyọ lásìkò tí Lateef fi fọ́nrán fídíò kan sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì kọ síbẹ̀ wípé ẹ wo òun òun rẹwà púpọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ àwùjọ. ìlú mọ̀ọ́ká òṣèré Ẹniọlá Badmus ó ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti máa jó sí orin tó gba orí ayélujára kan nì èyí tí gbogbo ènìyàn mọ̀ sí zazu tó sì ń jó lóní mùkúlùmùkẹ́ tó wá kọ́ sí abẹ́ rẹ̀ wípé òun pẹ̀lú darapọ̀ láti jó ijó ayọ̀ sí orin pọ́tébù tí wọ́n ń pè ní zazu zẹ̀ ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀. zazu okòtù wa ṣé tí mo nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlú mọ̀ọ́ká orí ayélujára tí ó tún jẹ́ olórin èyí tí orin rẹ̀ gba gbogbo orí ayélujára kan ìyẹn Portable tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Zazu òun ló ti ń fi owó rọ̀gùnrọ̀gùn tó jẹ́ owó ilẹ̀ òkèrè èyí tí ó gbà gẹ́gẹ́ bí ẹ̀bùn lọ́wọ́ gbajúgbajà olórin ni Davido tó sì fi àwòrán rẹ̀ sí orí ìtàkùn ayélujára léyìí tó ń jẹ́ kí àwọn ènìyàn mọ̀ wípé owó tí òun gbà lọ́wọ́ ìlú mọ̀ọ́ká Davido rèé ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúgbajà olórin Islam Saoti Arẹwà òní ìlú mọ̀ọ́ká olórin fújì ni Pasuma ti fi ara tàbí ojú dá a lóhùn lásìkò tí olórin náà ń kí Paso lórí ìtàgé orin rẹ̀ kan níbi tó ti ń kọrin náà ló ti sọ wípé tóun bá túnlé ayé òun wá Wàsíù lòun ó mọ̀ jẹ́ léyìí tó mú kí Pasuma wò ó tó gbé orí sókè fún wípé máa tàn mí léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ayélujára sì ń fi ẹ̀rín músẹ́ b pàdé ọ̀rọ̀ náà ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀. nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún òṣèrébìnrin Abíọ́lá Adébáyọ̀ òun lòun àti ọkọ rẹ̀ ti ń kí àwọn ènìyàn wípé wọ́n kú pọ̀pọ̀ ṣìnṣìn ọdún kérésìmesì tó ń bẹ lóde àti ọdún tuntun èyí tó ń bọ̀ lọ́nà ìlú mọ̀ọ́ká òṣèré yìí ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi fọ́nrán fídíò òun àti ọkọ rẹ̀ sórí ìtàkùn ayélujára léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń kí wọn wípé ẹ ṣé ti ẹ nọwọ́ ìkíni yín sí wa pẹ̀lú ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlú mọ̀ọ́ká orí ayélujára Blessing CEO tí ó jẹ́ olùdáninímọ̀ràn lórí ọ̀rọ̀ ìgbéyàwó àti ìbáṣepọ̀ ìfẹ́ òun ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe àfihàn ilé tuntun eléyìí tí olódùmarè ṣẹ̀ṣẹ̀ jogún fún un léyìí tí ọmọbìnrin náà kọ́ sí abẹ́ rẹ̀ wípé ẹ má rò wípé gbogbo àṣeyọrí tí obìnrin bá ṣe láyé ọwọ́ ọkùnrin ló ti wá ó ní odidi ọdún mẹ́wàá gbáko ló ń fi kọ́ ilé eléyìí tí ẹ̀ ń wò yìí tó sì jẹ́ wípé òun ṣiṣẹ́ takuntakun kí olódùmarè Elédùmarè tó parí ilé náà fóun ni ó wá gba àwọn ènìyàn nímọ̀ràn wípé kì ṣe gbogbo àṣeyọrí tó bá ti ọ̀dọ̀ obìnrin wá ló ọwọ́ ọkùnrin nínú ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ fọ́nrán fídíò ìlúmọ̀ọ́ká olórin Yínká Ayéfẹ́lẹ́ òun ló gba orí ayélujára kan látàrí bí bàbá náà ti wà nínú àwọn tó kópa nínú ìtakàngbọ̀n eléyìí tí ó jẹ́ ti TikTok tó sì ní í ṣe pẹ̀lú orin Zazuze tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì bẹ̀rẹ̀ sí ní sọ wípé a níbo la tún já sí yìí pẹ̀lú Ayéfẹ́lẹ́ ẹ jẹ́ ká wò díẹ̀ níbẹ̀. Zazuze kòkó tún wá zẹ́. I'm on my way to ìlú àwọn oṣù. Wá, you know so love, are you mad or something? Na mi gẹ̀ẹ́sà àzù. Wèrè oníjó ń jalè, wèrè olórin. Pizza, pizza. Wèrè oníjó ń jalè, wèrè olórin. Ẹ̀rí eh, bó ti zẹ̀ o ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ fọ́nrán fídíò kan èyí tí ọ̀kan nínú àwọn olùlò ìtàkùn ayélujára ọláyẹmí dámì fi sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tó ti ń gba àwọn ọkùnrin nímọ̀ràn láti lajú wọn sílẹ̀ kí wọ́n tó fẹ́ ìyàwó wípé òun àti ọ̀rẹ́ òun ń bẹ lórí òkè ìmẹ̀kọ léyìí tó jẹ́ orí òkè ti àwọn ìjọ sẹ̀lẹ́ láti gbàdúrà fún àwọn ọ̀rẹ́kùnrin àwọn wípé ṣé kìí ṣe wípé àwọn ọ̀rẹ́bìnrin tí wọn kò ní àǹfààní láti gbàdúrà fún yín òun ni ẹ̀ ń bá káàkiri Dámilọ́lá wá sọ wípé ọkùnrin kọ́kùnrin tí kò bá fẹ́ irú àwọn báyìí wọ́n sọ wípé ó ti sọ ìfarabandẹnu ẹ ká wò díẹ̀ níbẹ̀. a fẹ́ fẹ́ yà pík sí àwọn ọmọ mẹ́kọ́lá wa wà ń sin àwa ń gbàdúrà fáwọn boyfriend wa ṣé àwọn tó ń gbé kiri òtẹ́ ṣé wọ́n díẹ̀ ẹ̀fà lọ torí ẹ̀gùn rí òkè lọ gbàdúrà fún dear mother my dear ah. brother you are a fool. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní látàrí ayẹyẹ tẹlifíṣàn Orísun tó sì ń tẹ̀ síwájú àti bí a ti sọ fún yín wípé a ó máa ṣe àfihàn àwọn fọ́nrán ọlọ́kan-ò-jọ̀kan eléyìí tí àwọn ènìyàn ti fi sórí ayélujára wa lójúnà àti so ayélujára mọ́ móhùnmáwòrán kí ẹ̀yin olólùfẹ́ wa tún lè máa gbádùn wa